بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله وعلى أهله وصحبته أجمعين السلام عليكم ورحمة الله وبركاته هل يجب العمل بالحديث هل يجب العمل بالحديث ṣé dandan ni lílo hadith ṣé dandan ni lílo hadith láti ojú ewé fọ́tì nínú ìwé tí akọjáde inna alladhi yadda'i anna hunaka ta'arudun bayna al-Qur'an wa sunnah dájúdájú ẹni tí ó ń sọ pé ìtakora kan wà níbẹ̀ yẹn láàrin alukur'an àti súnà ànábì ni òun kò fi nígbàgbọ́ nínú hadith fàyínàhù yẹ́dìàn náṣá lè díìnì ẹ̀gọ́ ìrì díìnì lè islam dájúdájú onítọ̀hún ó ń pe àwọn ènìyàn síbi ẹ̀sìn kan tó yàtọ̀ sí ẹ̀sìn islam ìnáhù yẹ̀dìhóhùn lidin mìnìrìndì nafsihi huwa dájúdájú onítọ̀hún ó ń pè wọ́n ó ń pe àwọn ènìyàn lọ síbi ẹ̀sìn kan láti ọ̀dọ̀ ara tirẹ̀ fúnra rẹ̀. yunkiru mẹ́jà àti bí ìsúná àlèmùtọ̀ hárọ̀ ẹni tí ó ń tako àwọn súnà ànẹ́bì tó mọ́ kanga tó dé bá ẹni tó ń taako thumma yakulu linnas lẹ́yìn náà tí ó wá ń sọ fún àwọn ènìyàn pé ana àtìkùn bìlì ìsìlámì sọ́hì èmi máa mú ìsìlámù tó dára wá fún yín wá máa hùwà bí sọ́hì ẹ̀sìn tó fẹ́ mú wá kì í ṣe ẹ̀sìn tó dára kì í ṣe ẹ̀sìn tó ní àlàáfíà ó ń tan àwọn ènìyàn jẹ ni alágbárí lásán lásán ni wàsà àkẹ́fì. بمثال بسيط جدا لرد عليهم màá sì gba tító pẹ̀lú àpèjúwe tó rọrùn gan-an màá gba tító pẹ̀lú àpèjúwe tó rọrùn parí lèrọ́dì àlẹ́yìn láti fi dá ọ̀rọ̀ padà fún wọn láti fi fún wọn ní èsì ọ̀rọ̀ wọn ìyẹn àwọn tí wọ́n ń sọ pé àwọn ò lo àdíìsì ànẹ́bì kan nítorí pé ó tako àlùkùránì yẹkulùn àwọn èèyàn wọ̀nyí wọ́n ń sọ pé anahu law arọ́ta sunna alalẹ̀ kùrọ̀án wọ́n ní tí ọba ṣẹ́rí súnà ànẹ́bì àwọn àdìs ànẹ́bì tí ọba ṣẹ́rí ẹ̀ sí àlùkùránì fa inna jumulatan kabiratan minali ahadis dájúdájú èyí tó pọ̀ nínú àwọn àdìsí ànẹ́bì sallallahu alayhi wa sallam alati tukubiru aniligoibat àwọn èyí tí wọ́n ń fún wa ní ìró nípa àwọn ìkọ̀kọ̀ àwọn èyí tí ó ń fún wa ní ìró nípa àwọn ìṣẹ̀lẹ̀ tó pamọ́ fún ẹ̀dá mithlu ahadithu al-qabr bí àpẹẹrẹ àwọn àdíìsì tó ń sọ nípa ìbéèrè tó máa wáyé nínú sàréè kò sí àyà kan lórí ẹ̀ nínú alukur'an hadíìsì ló wá ló fi rinlẹ̀ fún wa pé tí wọ́n bá gbé ẹ̀dá sínú sàréè màláíkà àwọn màláíkà wọ́n wàá bá a wọ́n á sì bí léèrè àwọn ìbéèrè kan àwọn àdíìsì wọ̀nyí kò sí àyà kankan tó jẹ mọ́ nínú alukur'an wa ahadith khurujil dajal wa ahadith khuruji dajjal àti àwọn hadisi tó ń sọ nípa ìjáde masih dajjal sílé ayé kò sí àyà kan nínú alukur'ani tó sọ̀rọ̀ masih dajjal wa nuzul isa ibnu maryam bákan àwọn hadisi tó ń sọ nípa ìsọ̀kalẹ̀ isa ọmọ mẹríyàmù ní òpin ayé aleyhi salam kò sí àyà kan tó sọ ọ́ ní pàtó walimahadi alimuntador àti àwọn hadithi tó ń sọ nípa ìmáàmù mahadi tí à ń retí kò sí àyà kan tó sọ nípa wọn pàtó. àwọn èèyàn tí wọn kì í lo hadith ànábì wọ̀nyí yẹkùlùnà wọ́n wọn sọ pé inna kulla tilkal ahadith laysati sahiha wọ́n wí pé dájúdájú àwọn àdíìsì wọ̀nyí tí wọ́n ń sọ nípa ìbéèrè inú sàréè tàbí àdíìsì tó ń sọ nípa ìwàsáyé masih dajjal tàbí àwọn àdíìsì tó ń sọ nípa ìsọ̀kalẹ̀ Ìsá ọmọ Maryam aleyhisselam lópin ayé tàbí àdíìsì tó ń sọ nípa ìwàsáyé ìmáàmù mahadi alimuntador ìmáàmù tí gbogbo wa ń retí àwọn tí wọ́n ní àwọn kì í lu àdíìsì. wọ́n a sọ pé àwọn àdíìsì wọ̀nyẹn lẹ́yìn sátì sọ̀híhàtàn wọ́n á ní kò ní àlàáfíà kò fẹsẹ̀ rinlẹ̀ wà màkìzúwùbàtàn wọ́n á ní àdíìsì yẹn irọ́ ni wà màdìsúsàtàn àlàsùnà wọ́n á tún fi pé ńṣe ni àwọn kan wọ́n ti àwọn ọ̀rọ̀ náà bọ́nú súnà òjíṣẹ́ ọlọ́run wọ́n ní kì í ṣe pànẹ́bì ló sọ ọ́ li'annahu la yujadu laha zikirun fil Qur'an al-Karim wọ́n ní nítorí wípé kò sí ọ̀rọ̀ ìrántí kan lórí gbogbo ń tá a lẹ́yìn nínú al-Qur'an láti òkè désàlẹ̀ ẹ̀rí wọn ò ju yẹn lọ́wọ́ kí n tó ka nǹkan tí àáfàá fẹ́ sọ yìí àwọn èèyàn tí wọ́n ń sọ pé àwọn ò ní gba àwọn àdíìsì wọ̀nyí gbọ́ bèlè tàṣe pé àwọn ò tiẹ̀ mú lò wọ́n ní nítorí pé kò sí ọ̀rọ̀ tó jẹ mọ́ ọ̀rọ̀ yẹn náà Al-Qur'an yàtọ̀ sí pé a ti yanjú ọ̀rọ̀ síwájú wípé kò pọn dandan kí ọ̀rọ̀ jẹyọ nínú àlùkùránì kó tó wá jẹyọ nínú hadithi síwájú ká tó lè gba irú hadithi bẹ́ẹ̀ gbọ́ a ti ṣe àlàyé lórí yẹn síwájú. àwọn tí wọ́n ń sọ pé àwọn ò ní gba irú àwọn hadithi wọ̀nyí gbọ́ ẹ wò wọ́n dáadáa ògbólógbò aláìmọ̀kan ni wọ́n ògbólógbò aláìmọ̀kan ni wọ́n wọ́n ti ń pera wọn dókítọ̀ ó fò fẹ̀rẹ̀ kúrò lórí ustazu ẹni tí ò sùn kankan ó tún wá bọ́ sórí pé wọ́n tó ń pè dókítọ̀ láìsí mọ nǹkan kan nínú ẹ̀sìn wa ibùdó ìmọ̀ kan ó ní mọ hadith tó bẹ́ẹ̀ gẹ́ tó fi já sí pé níjẹjọ a ṣe àlàyé àwọn àkọlé kan táwọn sọ̀hábà ṣe lórí hadith tó fi bí odidi ìmọ̀ tí wọ́n ń pè ní ilimu mustalah le hadith ìmọ̀ ìjìnlẹ̀ hadith hmm. wọ́n gbé iṣẹ́ yẹn dúró wọ́n ṣe é ó sì ní àṣeyọrí tọ́bẹ̀ẹ̀gẹ́ tó fi gá sí pé wọ́n panupọ̀ lórí àdíìsì bukhari nasu bukhari àti nasu muslim wọ́n ní gbogbo àdíìsì inú ẹ̀ pátá sọ̀híhà ó lálàáfíà wọ́n wá ní gbogbo àwọn àdìsí yòókù bẹ̀rẹ̀ lórí àwọn súnánù bíi súnánù abudawudu súnánù tirimidhi súnánù ibùnùmájà súnánù bayihaki àti àwọn masanid bíi musnad imam ahmad àti àwọn musannafat àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n fi wá sọ pé gbogbo àwọn àdìsí ibẹ̀ àwọn onímọ̀ nípa àdìsí wọn ò tí ì tọpinpin wọn tán débi pé kí wọ́n sọ pé tọba láti rí àdísì Abu Dáúdù gbàpò ti sọ yìí rárá wọ́n ní kó o ṣẹ́rí rẹ̀ sí àwọn tírà tí ó sọ fún ọ pé àdísì yìí o ó sọ yìí o tàbí kò sọ yìí o ẹ wo bí tíṣẹ́ dé ẹnìkan wàá mọ̀ nípa ṣẹ́ rárá kò lẹ́kọ̀ọ́ ń pa rẹ̀ tẹ́nba bi léèrè pé kí gan la àdìsí náà máa ń sọ kó sọ yìí hù kò mọ oríkì ẹ̀ kí ni oríkì àdìsù hasanu kò mọ oríkì rẹ̀ kò mọ túmọ̀ rẹ̀ wọ́n wá fún ládìsí sọ yìí bùkọ́rí wọ́n ládìsí yẹn onírọ́ ni ọ̀nà wo ló gbà pé rọ́ ẹ mọ̀ pé aláìmọ̀kan ni ògbólógbò aláìmọ̀kan ni tó fẹ́ ba ilé ayé jẹ́ tó fẹ́ da àárín àwùjọ àwa mùsùlùmí rú tí a sì gbọ́dọ̀ gbà fún un báwo ló ṣe mà èmi a máa sọ fẹ́nìkan pé tí o bá rẹ́nìkan ti ń sọ èdè gẹ̀ẹ́sì ó wá ń sọ pé ah lágbága yìí ó gbọ́ gẹ̀ẹ́sì gan o èmi ó bi léèrè pé ìmọ̀ wo ni wọ́n mọ̀ tó o fi mọ̀ pé ti ń sọ lẹ́nu bó sì yẹ kó sọ ló ṣe ń sọ ẹni tí ó bá study language tàbí tí ó bá ní ìmọ̀ nípa èdè òun yóò ṣòro fún un kó tó lè sọ pé èdè tí lágbájá sọ ọmọ sọ tàbí ọmọ sọ so ògbólógbò aláìmọ̀kan òun ni arákùnrin tí ń pè ní Jamiu Adégúnwà tí ń sọ pé àwọn àdíìsì Isa tó ní àdíìsì irọ́ ni ẹbí léèrè ìmọ̀ wo ló mọ̀ tó fi sọ bẹ́ẹ̀ kò mọ oríkì àdìsí sọ yìí wù tẹ́ bá bi léèrè pé kí gangan ni definition pé kí ni definition kí ni tààrífù tẹ́ bá sọ pé àdìsí kan sọ yìí wù kò mọ́ òun ṣe wá ń sọ pé àdìsí kan sọ yìí wù so ibẹ̀ ti mọ̀ pé àdánwò gbà lọkùnrin ọ̀hún àti gbogbo tó bá tó sọ bẹ́ẹ̀ ọ̀dà o lè sọ pé ẹ̀ẹ́n ìwọ náà ṣe sọ pé tìyá níyà ò dáa o si sọ pé àmàdí yà ò ọ à ọ̀gbọ́ mo sọ nípa wọn ni èmi mọ̀ nípa wọn ni mo mọ kí ni ìgbàgbọ́ wọn tó tó tó kí ni wọn jẹ mọ́ kí ni bẹ́ẹ̀ wọn kí ni bẹ́ẹ̀ nínú gbàgbọ́ ìsìláàmù mo wá gbé méjèèjì ara wọn ìgbàgbọ́ ìsìláàmù ni ó sì jẹ́ òṣùwọ̀n fún èyíkéyìí ìgbàgbọ́ tá a bá sọ ibẹ̀ láti mọ̀ pé àṣìgbàgbọ́ amadíyà àṣìgbàgbọ́ tìjàníyà àsọtako gbàgbọ́ islam kì í kàn sí pé mo kàn fò fẹ̀rẹ̀ bí ẹyẹ mo bá ní amadíyà ò dá o tìjàníyà ò o láì mọ kínígẹ tìjàníyà mo mọ tí ń já amadíyà gan ju amadíyà gan lọ ju amadíyà gan lọ ṣe bí musiliu ẹ̀rí bẹ́ńlẹ̀ digbí bí àyè ló ti ṣe ìfọ̀rọ̀wérọ̀ tí mo sì ń sọ àwọn nǹkan tí òun ò rí nínú amadíyà amadí lòun ìmáàmù ni òun jẹ́ nínú ìjọ amadíyà èmi sì ń sọ àwọn nǹkan tí ń gé amadíyà fún kí ni wí mi òun sọ pé òun ṣẹ̀ṣẹ̀ for the first time. òun àpá òun ọ̀fàbọ̀ sílé òun máa lọ sílé láti lọ tún lọ yiri ẹ̀wù padà irú ẹni tó lè sọ pé nǹkan ò dáa nù mo fẹ́ ká di kókó yẹn mú o torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ò ní làákàyè rárá o ọ̀rọ̀ pé Jamiu sọ pé àdìsí Bukhari ò dáa ló gbámú o òun gangan ò dáa ní òun gangan ní ò dáa o òun gangan fún ara ẹ̀ ní ọ̀dá torí ẹni tí ó ní nǹkan ọ̀dá kódà tó bá ní nǹkan dáa so onímọ̀ nípa rẹ̀ à ń retí pé kó o fìdí òdodo rinlẹ̀ fún wa kì í kàn ṣe gbọ́kàn sọ pé àdìsí yóò dáa àdìsí wo ni ọ̀dá àdìsí táwọn tó nímọ̀ nípa àdìsí tí wọ́n ti fi rinlẹ̀ wípé ó sọ híhù ìwọ tó o mọ nǹkan kan nípa hadisi tó wá sọ pé hadísì yẹn ò dáa ìwọ aláìmọ̀ kan lásánlásán òpùrọ̀ asòkùnsẹ́sìn kò sí nǹkan kankan tá a wọ́gilé tá a ní sọ ìdí tá a fi wọ́gilé tá a bá sọ pé hadísì kan ò dáa a mú ọ̀rọ̀ àwọn àfa wa tí wọ́n nímọ̀ rẹ̀ wá ni àwọn lágbẹnu wọn sọ̀rọ̀ tá a sọ pé wọ́n ní àdìsí yóò da nígbà tá a mú àdìsí kan wá níjẹjọ tí ń sọ wípé tẹ bá ti rádìsí kan ẹ ṣẹ́rí ẹ̀ sí àlùkùránì tó bá ṣe wẹ́kùn tí ń bẹ́nu kùránì èmi ni mo sọ tí ó bá ṣe wẹ́kùn rẹ̀ èmi kọ́ ni mo sọ àní wọ́n sọ pádìsí yẹn kò dáa pé àgbélẹ̀rọ ni sáàsì mú àwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ wá nínú àwọn onímọ̀ àdìsí àmúzáhábí wá amú ọ̀rọ̀ eh, Imam Shafi'i amú wá àtàwọn míì tó ń jẹ́ onímọ̀ hadisi amọ̀rọ̀ wọn wá lóyún orí rẹ̀ kì í ṣe pé àwa fúnra ara wa la wá jókòó torí pé a nífẹ̀ẹ́ ọ̀rọ̀ yẹn la bá sọ pé hadisi yẹn ò dáa no nítorí náà lọ fura sí ẹnikẹ́ni tó bá kàn wọ́gi lé nǹkan láì sì mọ̀ nípa ntó wọ́gi lé wọ́n ti sọ pé al-insanu al-insan aduwu man la ya'rifuhu al-insan aduwun man la ya'rifuhu ọmọnìyàn ọ̀tá tí ó mọ̀ ni ọ̀tá nǹkan tí ó mọ̀ ni tọ́mọnìyàn bá ti mọ̀ nǹkan yóò jẹ́ ọ̀tá fún nǹkan o ìdí tí adégún wà tó fi jẹ́ ọ̀tá fún hadith ni pé kò ní mọ̀ nípa hadith lẹ́yìn ìgbà tí yẹn bá ti yé wa tán wípé má jẹ́ kẹ́nìkan kan tàn án jẹ tẹ́ḿbàládìsì kan ọ̀dà àwọn àfa onímọ̀ tí wọ́n ní mọ̀ ń pa rẹ̀ gbogbo àwọn tó gbàdísì wá isnad ó ti lákọọ́lẹ̀ ó ti ní àkọọ́lẹ̀ tá a fi trace ẹ̀ tá a fi tọpa rẹ̀ kì í kàn sí pé ẹnìkan kan fòfẹ̀ rẹ̀ nígbà ní àdísì kan ò á bi léèrè pé àwọn onímọ̀ àdíìsì kí ni wọ́n sọ lórí ẹ̀ ohun tí àwọn tó nímọ̀ nípa nǹkan bá sọ òun láàmúlò nínú oúnjẹ tá à ń jẹ ṣebí nǹkan táwọn tó nímọ̀ nípa oúnjẹ sọ là ń tẹ̀lé àbí bẹ́ẹ̀ kọ́ ni tí ẹ bá sọ pé ọ̀dà fapẹ̀rẹ̀ ní ìsìn wọ́n ní pọ̀nmọ́ wọ́n ní ìyá ní gbẹ níbi mo kú dùn pọ̀nmọ́ ìyà ní jẹ́ mokudu pọ̀mọ́ ẹ́ ẹran kíní bẹ lára egungun ẹran kíní bẹ ní ara awọ ṣé ẹ mọ̀ pé àwọn máa ń jẹ pọ̀mọ́ ni torí pé máa ń dùn lẹ́nu ṣùgbọ́n àwọn tó mọ̀ nípa rẹ̀ wọ́n fi ilẹ̀ fún wa pé ọkàn ń kó múnukún ló ń jẹ kò sí nǹkan tó fẹ́ ṣe ọ́ lóore lára rẹ̀ a sì gbà bẹ́ẹ̀ nítorí pé wọ́n fìdí àwọn èròjà oúnjẹ mẹ́fà nílẹ̀ fún wa wọ́n sì sọ ètí máa ń ṣe ara lóore ètí máa ń jẹ́ káàró dàgbà sí i wọ́n sọ fún wa àtakò torí pé àwọn ní onímọ̀ ń pa rẹ̀ ẹ fún àwọn tó nímọ̀ nípa nǹkan ẹ fún wọn lọ́rọ̀ sọ tẹ́ ẹ bá fẹ́ kí ayé yìí ó dáa àwọn tó bá nímọ̀ ń pa nǹkan àwọn ni kẹ́ ẹ fún lọ́rọ̀ sọ. So lẹ́yìn eléyìí tá a ti kọ́kọ́ fi pé bá a tiẹ̀ mọ kéwú ìwọ tó o bá ní nǹkan kan ò dánú kéwú a fẹ́ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ onímọ̀ nípa rẹ̀. àfa wa ni wàhùnà bèmùntáhà àlèbìsáàtọ̀ àrùdù àlàáhùlà ní ààyè yìí tí wọ́n ti ń sọ pé hadisi tó sọ nípa Isa pé ọ̀dà hadisi tó sọ nípa Mahdi pé ọ̀dà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo fẹ́ fún wọn ní èsì tí ó rọrùn jùlọ bí muntaha libisa àtọ̀ tó rọrùn dé ògòǹgò ni màá fi dá èsì padà sí wọn lẹ́nu fa akúlù wàlọ́hùn limustaan èmi yóò sì sọ pé Allah ni olùrànlọ́wọ́ alam takrahu qawlallah ta'ala ìwọ tó o ní àdíìsì tó wá nípa Ìsá tó o ní ọ̀dà àdíìsì tó ń sọ nípa ìbéèrè tó máa ṣẹlẹ̀ nínú sàárè tó o ní ọ̀dà àdíìsì tó ń sọ nípa ìmáàmù tó o sọ pé kò dáa alam kọ́wúlọ́lọ́ tààlà ìwọ tó o ní àdìsí ìyísá àdìsí tí ń sọ nípa ìsọ̀kalẹ̀ ìyísá tó ní ọ̀lẹ́sẹ̀ lẹ̀ àdìsí tó ń sọ nípa ìwásáyé ìmáàmù Mahdi tó sọ pé kò lẹ́sẹ̀ ńlẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní ṣé òǹkà ayé ọlọ́run ọba àlekè ọlá ni nínú suratul ahzab aya forty aya tí aláwọ̀ ti sọ pé. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين ما كان محمد أبا أحد من رجالكم Muhammad òjíṣẹ́ wa sallallahu alayhi wa sallam kì í ṣe bàbá ẹnikẹ́ni nínú àwọn ọmọkùnrin yín o. kì í ṣe bàbá ẹnikẹ́ni nínú àwọn arákùnrin yín wàláàkín Rasulullah ṣùgbọ́n Muhammadu ọmọ Abdullahi òjíṣẹ́ Allah ni wa khataman nabiyyin àti òpin àwọn ànábì òpin àwọn ànábì ọ̀rọ̀ pọ̀ nínú àyà yìí àmọ́ bí tá a fà fẹ́ lọ́nbẹ̀ gangan lọ́wọ́lọ́wọ́ báyìí tó jẹ́ mọ́ tá ń sọ lọ́wọ́ yìí onikẹ́límà nàbíyìn àfààní fàmàmáàna àyẹ̀kùn muhammadun nàbíyà nítorí náà kí ni ìtumọ̀ pé muhammadu jẹ́ ànábì tí wọ́n ní ànábì ọ̀sán pé the word ànábì kì í ṣe èdè yorùbá ọlọ́run tóbi lọ́ba o inú mi máa dùn pé mo jẹ́ mùsùlùmí alùsùnà mo sì máa dúpẹ́ fọlọ́n gan lórí ẹ̀ nítorí pé bíyàn bá jẹ́ alùsùnà tó jẹ́ alùbídíà ọ̀rọ̀ rẹ̀ dàbí wèrè ni wèrè kan ò ní mọ rẹ̀ ń wèrè àfijọ́ tó bá tó wòsàn ní gbangba ìta òun ni ìjọ amadíyà ní nǹkan bí ọdún méje sẹ́yìn ní BCOS ní ọdún iléyà àbí ìtúnú àwẹ̀ ní ìjọ amadíyà ti fi rinlẹ̀ wípé àwọn ànẹ́bí náà bẹ́lẹ̀ Yorùbá àbí wọ́n ní àwọn ànẹ́bí Yorùbá. wọ́n ní Ṣàngó wọ́n sì dákọ̀ alẹ́ salam fún Ṣàngó. ọ tẹ́lá ti pèrè ní alùbídíà ọmọ tí ń pè bẹ́ẹ̀ ni èèyàn kéèyàn ẹranko èèyàn èèyàn kéèyàn ẹranko èèyàn ó ti di èèyàn kéèyàn tí èèyàn bá ti di bídíà ó ti di èèyàn kéèyàn kò sí nǹkan tí ò lè ní nígbàgbọ́ wọ́n gbà pé Ṣàngó wọ́n gbà pé ànábì Ọlọ́run ni now ibi tọ́lọ́run ti tu wá mú wọn rèé o èdè the word ànábì kì í ṣe Yorùbá vocabulary kẹ́límà ànábì ọmọ Yorùbá ò gbọ́ rí o ò lè ṣí dictionary Yorùbá kí n kọ́ ọ bá ń bẹ̀ tọ́ ọ bá sì bá ń bẹ̀ wọ́n yà sọ fún wọn pé èdè yìí o èdè àtọ̀húnrìnwá ni o èdè lárúbáwá ni ànábì kò sí ẹnìkan lẹ̀ yorùbá rí yorùbá wọn kì í pe òdúà ní ànábì wọn yìí pe ṣàngó ní ànábì wọn kì í pe ògún ní ànábì ànábì ànábìyù la yorùbá láìsí ló di ànábì ànàbíyù àfa wa ń béèrè ní ìsìn pé ǹjẹ́ ìwọ mọ ìtumọ̀ bí ànábì ṣe jẹ́ ànábì tí wọ́n bá pèèyàn ní ànábì fahal hal fahimutum maana nubuwa ǹjẹ́ ìwọ gbọ́ àgbọ́yé jíjẹ́ ànábì lugatan nínú èdè lárúbáwá tí èdè yẹn ti jẹyọ anabiyu anabi anabiyu kẹ́límọ̀tà wí yẹn ọ̀rọ̀ yẹn tá a bá dá padà sínú ọ̀rọ̀ ìṣe nítorí pé ọ̀rọ̀ lárúbáwá ọ̀rọ̀ tó ní inflections ni ọ̀rọ̀ tí a lè dá ọ̀rọ̀ orúkọ padà sínú ọ̀rọ̀ ìṣe tá a lè dá ọ̀rọ̀ ìṣe padà sínú ọ̀rọ̀ orúkọ a lè sọ pé ambaa yumbiu nubuwatan nabiyun anbaa òun ni ọ̀rọ̀ ìṣe nàbíyù ọ̀rọ̀ ìṣe tó jẹyọ látara nàbíyù òun ni anbaa yumbiu nùbú watan tí jìrọ̀ǹdì ẹ̀ máa jẹ́ nùbú watan ẹni tó wá jẹ́ olùṣe rẹ̀ yọ wá jẹ́ nàbíyùn kí wàá nìtumọ̀ anbaa yumbiu ìtumọ̀ rẹ̀ ni pé ìdá àkàbàrà bìgọ́ ìbìn ìdá àkàbàrà bìgọ́ ìbìn nígbà tí ẹnìkan tó bá sọ ọ̀rọ̀ kan tó fún ẹ̀dá a sọ pé a ń ba a a sọ pé a ń ba a ní Lárúbáwá yẹn ni pé ó sọ ọ̀rọ̀ ó mú ìró kan wá tí ìró náà jẹ́ ìkọ̀kọ̀ fún gbogbo ẹ̀dá. àmọ́ tí wọ́n bá sọ pé nabba'a nabba'a ó fún mi ní ìró ìró yẹn náà ó lè jẹ́ ìkọ̀kọ̀ tàbí èyí tí kìí ṣe ìkọ̀kọ̀ ṣùgbọ́n à ń bá a lórí òṣùwọ̀n afala ìtumọ̀ rẹ̀ ni pé ó sọ ọ̀rọ̀ kan fún wa ọ̀rọ̀ náà kò sẹ́ni tó mọ̀ ní gbogbo wa ó pamọ́ fún gbogbo ẹ̀dá ayé ẹni tó bá wá ó ní àǹfààní láti lè máa sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ òun ni wọ́n ń pè ní nàbíyù ànábì. afúnni ní ìró ìkọ̀kọ̀ afúnni ní ìró ìkọ̀kọ̀ òní ń pè ní nàbíyù gbogbo ohun tó bá ti jẹ́ ìró ìkọ̀kọ̀ tó pamọ́ fún ẹ̀dá ẹni tó bá ń fún wa wọ́n máa ń pè ní nítorí náà tẹ́ pe Muhammadu ní láì ìtumọ̀ ẹ̀ ni pé ẹni tí Allah ò fún ní authority ẹni tí